èmi làdùfẹ́ ọmọ olókùn ọ̀la ọmọ oníkó ariwo ṣèbẹ́mi lọ́mọ àtibá ọmọ àtibá ọmọ òjò paṣẹ kẹrẹ ọmọ àtibá ṣèbẹ́mi lọ́mọ kú ọmọ ọ̀fọ̀ ọmọ àrùn ṣèbẹ́mi lọ́mọ kú tí kò lè pa ọmọ àrùn táró lè ṣe ọmọ ọ̀fọ̀ tọ́fọ̀ lè ṣe. arápá ooo arápá máa gbóhùn lẹ́nu mi ṣèbí wọlé ìfòkú ewúrẹ́ sọ̀rọ̀ bí ènìyàn tẹ́ bá ń gbọ́ imú imú imú imú orò ló ń ké ìlú arápá ló sọ̀rọ̀ bí ènìyàn tó ní ẹ̀ máa jó lọ. arẹsẹ ooo arẹsẹ ẹja bàtà ọmọ àríjọyọ àríjọdùnú ọmọ amújọ lékeleke ṣèbíjọ nìrọ bàbá rẹ fi fáyà láyà rẹ mú ọmọ arẹsẹ ẹja bàtà. Apapa. Arese. Didn't you notice anything about Aduke? Eh, ọmọ náà ti ń mẹsẹ̀ That is not what I'm talking to you about. Then what? Didn't you notice Adufe is kind of having an emotional feelings for you? Emotional feelings? Yes, emotional feelings. Or will you tell me that you did not notice? Eh, I know, but... But what? Oh, let's talk about my mọ̀ the Bobby ò Do you know how many ladies you've lost with? coward act of yours if you you lose adufe i can't afford to lose her then what do i do alágẹmọ ti bímọ ẹtàn tàìmọjọ dọwọ ẹ the ball is in your court tó bá kọ wájú sí ẹ kó o ta tó bá kẹ̀yìn sí ẹ kó o ta tó bá kú ọ nìkan kó o tèrò ara ẹ pa. Ah. kí n tèrò ara mi pa arẹsẹ kí n tèrò ara mi pa tó sì kọjá mọ́ ọ lọ. okay o sì ti mọ ọdọ adufe adufe don't go i mm. remember something just now. Ah, mo lè we've been together since morning you were not saying anything. i forgot i mm-hmm, forgot i'm listening. i've been noticing something between you and Arapa i noticed there is kind of somehow feeling. be precise my friend she's having feelings for she's you. she's having feelings for uh, see my friends i won't lie i have feelings for Arapa but. I can't tell him myself. A woman's a woman's priority must be there now. Mo lè lọ bá fúnra mi kí n lọ sọ And you know Emma Shawa, you know our culture. So I can't tell him. You tell Abi... girls to meet you, he did not come. Karo Shomodi. Karo Dimasho, Kidi Shamati. Ẹ̀yin lẹ mọ̀ ẹ wá mọ̀ rí àrùn náà dàrú. Èmi jẹ́ àlọ́. Yes. By the time I recite all this, my write up for Adufe, she will not have choice. She will not have choice. Adufe, you are the maker of my heart, a foundation for my conception of love. Anytime I think of what a real woman should be, it is you that I first think of. You would never fully understand how deeply my heart feels for you until we die, go apart, and I end up losing you. My soul won't stop thinking about you. My heart will stop beating for you. You are my heart in uniform. A friend I can never replace. Òdòdó mi, imole mi, kùtùkùtù òwúrọ̀ mi, ọ̀sán mi, aṣálẹ̀ mi, I love you. If only you could be mine, I would hand over the world to you. Adufe, please be mine. Be mine, Adufe. want to kiss me on the day of my job. I, I, I do, I do, I do, I do, I do. I do. down in front of his houses have to and do this kind of rubbish. Time of the day. Ah! Yeah! What, was your problem? If I don't return to my sleep, what are they? Tí màá fi go win soon padà. Hey! thinking of how to work, how to ask her out and it's not working out. It's not working out. It's not working out. It's not working out. There's a way I can help you out though. Eh? Yeah, sure. Just like the way we rehearse dance and drum. Mm. We can rehearse it. Look how you feel. I'm coming, give me a few minutes. Yeah. yeah. Yes, let's see. What could it be up to? Few minutes. He's coming. Let's see. Arrested. Ah. Ah. Ah. <laughs> Hey, hey, hey. Arrested. Come on, mọ̀ wò. Arrested kí ni gbogbo pàdàpàdà tó kóra ẹ̀ sí. what i want to teach you today is what they call dry run before the shooting. àbúrò pé ilé la ti ń kẹ́sọ̀ ròde. tí bá tiẹ̀ máa kẹ́sọ̀ láti ilé á jẹ́ ẹ̀ṣọ́ tó tọ́ kò kí ń ṣe ẹ̀ṣọ́ rádaràda. you cannot ask a female out then ask a male out and then we transfer it to a female. ó ti yé màá ask according to orí o èyí tó pé kò sí ní orí ẹ̀ mú àpàlàpà ọmọ kékeré ọmọ how you can do this a kì í sọ síbẹ̀ ká kú síbẹ̀. yes i know but i just can't do it you are my friend help me out. help you out. yes take this read it to adufe then tell her it is me arapare gogan that wants to be a man of her heart. i feel a disaster is going to occur. kò séwu lóko àfigiri àparò there is no disaster adufe gives me joy adufe gives me happiness. I foresee a problem, Arapa. There is no problem. Who is going to cause the problem? How is it going to come? What is the problem itself? Arese Jabata, do it for me. Okay, I'll do it for you. Thank you. funfun nẹ́nẹ́ arápá àwọn ẹlòdò e gbogbo obìnrin yẹwọ́ ọ̀ṣẹ́ wọ́n ní tèmi ni ó mú tèmi ni ó gbà wọ́n ní bẹ́ẹ̀ yóò jọ́kọ ẹni àti ìjàlè ẹni àyànlẹ́wà àyànníwà àyànrẹwà lóye ọmọ jẹ́ arápá rèé. Adufe, what kept you so long? I'm very sorry. Ó dáa, ó yeah, ó yá, Arese, won't you? I will, but give me time to think about Don't it. Don't think for if I know. Adufe, Arese wants to tell you something. Arese, is that true? Yes, that's true. Adufe, you are the maker of my heart foundation for my conception of love. Anytime I think of what a real woman should be, it is you that I first think of. You would never fully understand how deeply my heart feels for you. Until we die, go apart, and I end up losing you. My soul won't stop thinking about you. My heart won't stop beating for you. You are my heart in uniform. A friend I can never replace. Ododo me ìmọ́lẹ̀ mi kùtùkùtù òwúrọ̀ mi ọ̀sán mi àṣálẹ̀ mi I love you if only you could be mine I would hand the world over to you Adufe please be mine be mine. Arise, what can really express how much I appreciate this? Orofe Arise! Arrêtez Arrêtez Oh Ah Arrêtez, I trusted you. I trusted you, Arrêtez. It's not what you are thinking. Then what? Let me explain. Explain lies. Explain lies, Arrêtez. With my naked eyes, I saw you kissing her. I saw you kissing her. She didn't give me the chance of telling her it's you. Then go to her. Tell her I'm the man of her heart. That would be very, very difficult. Oh, now I see she has automatically become your wife. No. Then what? Ah. Anki, answer. Olóòmọ ẹni tó kú. Ó rọrùn bẹ́ẹ̀ ló eh. At least you are a man. Go do it yourself. Hey. Uh. Eh. Adufe. I can't afford to lose her. I Arẹ́sẹ̀ Jabata. Ara parí gángan. Arẹ́sẹ̀ Jabata. I got gángan. Arẹ́sẹ̀ Jabata. Ara parí gángan. Adìyẹ bá a lókun wo, ara òrókun, ara òrádìyẹ. Adìyẹ bá a lókun wo, ara òrókun, ara òrádìyẹ. Adìyẹ bá a lókun wo, ó bá a lókun wo, ara adìyẹ bá a lókun o ara òrokùn ara òrò adìyẹ adìyẹ bá a lókun o ara òrokùn ara òrò adìyẹ adìyẹ bá a lókun o ara òrokùn ara òrò adìyẹ. why are you so concerned about Arapa? Why didn't you ask of the reason why the other members of the group are not here? I'm just asking. I hope all is well. All is well. All is well. Why did you react like that the other day? I don't know. I guess maybe it's danger. Girl. Are you sick? Huh? I am. Mm -hmm. Come on, have my friend. But, um, see. huh? I still think um, there's something wrong with you and Arapa. What, what, why are you so bothered about this Arapa issue of dating? At least you have my chest now. I know, mo kàn béèrè ni. Wọ́n béèrè mọ́ all this way. What is it with this Arapa of a thing? Let him leave if he wants to leave. But why is Arapa acting like this? Kilo ló Let him leave if he wants to leave. Eh. Arese. Arese. What? Arese, I have a confession. What confession? Àkókò mọ̀ ní sin bí atabaso. Abirin náà bo mi. Let's hear it first. Arese. Arese, I only fell for your words. Arapa ni mo nífẹ̀ẹ́ sí. I never loved you. It was ọ̀rọ̀ fìrẹ̀ ló dá mi lọ́rùn. Kò ṣe ni mo nífẹ̀ẹ́ sí. So forget about us. Adufe. Mm. That coward would never summon courage to speak to you. Harry say if he doesn't, I will. Really? Arapa lọkàn mi yàn. Sori, ikú nìkan ló ń gbaṣọ lára ewúrẹ́ ikú nìkan ló lè yèmí àtàràpá because I, I love him. ikú nìkan ló lè yàwó àtàràpá. bẹ́ẹ̀ ni o arẹsẹ̀ ikú nìkan. only death can do you part. yes. you know what Adufe Adufe you know Arapa is my friend mm. give me some minutes let me go and talk to you. Hmm? talk to you. yes. arẹsẹ̀. Talk to Arapa. Since it is only death that can do you part. Yes, but talk to Arapa. Let me go and talk to him. Give me a few minutes. ọ̀dàlẹ̀ ni ọ́. I am not a traitor. You only misunderstood me. Hmm? I have spoken to Adufe on your behalf and she has accepted to be the love of your life till death do you apart. Mm. How sure are you about that? When did you start doubting me? Ever since you boldly took what belongs to me, I stopped believing you. Oh no, I never took what belongs to you. But you stole it! You just misunderstood the whole issue. But let us forget what has happened in the past. In fact, I brought you a, I brought you a big jar of my mind for us to rejoice. I can't drink with a gator. For the feather that has accepted to be the love of your life, till death do you apart. Let's drink and rejoice. Arapa, it's been a while, though is it is it today's power ṣe ẹmu join. ni. it's today's o no. ah pọ́ mi mọ̀ pọ́ mi mọ̀. i miss you drinking like a drunkard. ah the days are gone when you used to be my friend. Uh, everything is going to be to be alright. yeah. When you are done, let's go and see how the girl is waiting for you. Yeah, that's that's important. Adi, did, I said, Arapa. I, I feel it sharpened my brain. Oh, maybe due to the fact that it's been a while you've taken palm wine. It's, it, how far me? Ah. It's getting more than before. Oh. Ah. ah, ah. What a fresh palm wine that was poisoned. I <coughs> said, Arapa. What, what did you say? And I didn't mean to do that, too. I was only trying to help you out since you said it is only death that can do your part just to make it fast and quick. So? So just to make it quick. Why is Oh. Ah, Akutukutu ẹ ah, Mo mo finú wẹ́nu mo jẹ́wọ́. Akọ̀kẹ́ bù, So wà pa mo ṣe ń wù ọ́ tipẹ́tipẹ́ lábúlé wa yìí n sì wò pé ah wọ́n lẹ́dùn kankan tí n ti fi mọ̀ sọ fún ẹ̀ta tipẹ́tipẹ́tipẹ́. ẹ̀dùn ọkàn. ẹ̀dùn ọkàn láti inú ọkàn mm, mi. mo ń gbọ́. Ah, àdùgbẹ́ ah, àkànkẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ bọ̀ ọ́ dá lórí pé èmi rẹ o kájọ máa wà pẹ̀lú ara wa. wà. ẹ ara wa. ara wa. Ah, ọ̀rọ̀ tó ń sọ ò yé mi o so bí a kò sojú abẹ́ ń kó kó o là á hàn mí dáadáa nǹkan tó ń sọ kò sí ìyé mi o. àkọ́kọ́ ń sọ ọ̀rọ̀ náà ni pé ó fẹ́ ká mọ̀ fẹ́ra wa. ká mọ̀ fẹ́ra wa. ẹ bẹ́ẹ̀ ni. ẹ ìyẹn náà dà àbí wọ́n ní ìfẹ́ làkọjá òfin ìyẹn náà dà súnmọ́ mi. ó ti yá gbanú. Ah, gbà mélòó. ó ti yá gbanú. gbà mélòó. àkànkẹ́ kì í súnmọ́. súnmọ́ mi. àkànkẹ́. yé yé ah, ọlọ́run ọdún ah, lójú. àkànkẹ́ kí ló wá ṣẹlẹ̀. kí ló gbé ó fọ ọ̀rẹ́ mi lọ ń gbálé síbẹ̀ ó sì gbé tí mi sí lójú mi ọ̀rẹ́ mi ọmọ lu ọ̀rẹ́ mi tó lè lu mi lónìí tó wà lójú mi gbó tó lè lu mi tó má lọ lẹ́yìn mi tó wà lójú mi. mo fi ní tọrẹ ọ̀rẹ́ sí gbẹmí. Arapa? You should be dead by now. Are you joking? You said you were going to talk him out for me, so what happened? I talk him out of the land of the living. How? Just for me to have you. How? Arese! Arese! Ha! Iludumari o. mi ṣèbí wọn ló fòkú ewúrẹ́ sọ̀rọ̀ bí ènìyàn tẹ bá ń gbọ́ imú imú imú imú orò ló ń ké ìlú arápá ló fọhùn bí orò tó ní ẹ máa jó lọ. arápá ooo arápá lọ sọ́run alákejì ó lọ sọ́run àrèmábọ̀ arápá arápá lọ sọ́run alákejì ọlọ́run àrè máa bọ̀ arápá o.